أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alùsáwà àgbà olùfẹ́wà olùṣìpẹ́wà ànábíwà Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ́wọ̀n bá kúsànú àwà náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alùsáwà àtàwọn ọ̀gá wa àtúgbàwà jẹ́mẹ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà olùmọ́sáfà nù èyí wa pẹ̀lú àtàlùkìdàmà على القرآن الكريم ولا لا إله إلا الله كلا كلا في تتعلقني أراجو يوناني صحيح بهاري إمام بهاري تقوى ورجي الله صلى الله عليه وسلم جولات ما قوان قيسي كما أسعدوا في إمام قولوا بها ثلاثة هاري أنت أنكو الشريعة لقد فوا أسمع صلى الله عليه وسلم الشريعة مانو ani aláhàn kọ́tọ́ ga jùlọ náà ni alẹ́ẹ̀tì ọ̀dáàd tí tó súnmọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ tí mẹ́mú náà ti bẹ̀rẹ̀ ní ìmọ̀ nípa ìgbàgbọ́ creed faith mẹ́wọ́n kọ́ fún wa imani lẹ́yìn náà bí tí ó rọrọ̀ ìbàdáàd àwọn ìjọsìn ìjọsìn ìrún kíkí àwẹ̀ àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà àfáǹsọ́lá fún wa nípa muamalat social activities àti láàrin wa síra wa lẹ́yìn náà bọ́ sí akhlaq ẹlẹ́ẹ̀kẹrin ni náà ni ìṣesí ọmọnìyàn ìwà rẹ̀ lẹ́yìn náà àwọn abọ́ sí alhudud alhukubat ìyà ẹni bá wà ìdá ìyà láti jẹ́nu sharia islam bitan kalọ́nà àlàyé nípa nǹkan àjọ ní nǹkan àjọ ní kọ́mpìnì ni àjọ dára kọ́mpìnì ilẹ̀ ni àjọ ní ṣírka ọlọ́kùn mú tẹ̀wà mú ṣáraka àjọ kọ́kọ́ ni àbí à bàbá ló kú ló fi ogún lẹ̀ fáwọn ọmọ gbogbo wọn jọ ní dúkìá yẹn ọmọ ìlà zalik àdí 2503 báàbù ṣírka tó ọjọ́ ní ẹrú قالوا pẹ̀lú rẹ̀ ẹrù òsèkú bíi tó àjọlé ni tó yàwó bí ìdí masab حدثنا مسدد حدثنا جويرية ابن أسماع النافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال قال عبد الله بن عمر المساعد نسام يجي ni dájúdájú anẹ́ àníbìsí láti báyìí pé من أعتق شركا من له من مملوك فعليه أن يأتك كله ẹni tó bá ní ẹrú tọ́jọ àjọ ní ẹrú àwọn àwọn ìjọlẹ̀ ẹrú nìsí okùn ẹrú mi kó okùn mi kú lọ́rùn ẹrú yẹn ẹrú yẹn ti wà free ní one over three ni tí wàá lówó lọ́wọ́ ìgbẹ́dẹ́kọ́ sanwó àwọn yòókù yẹn ẹrú yẹn ti ṣe kí ni kò sí free òun ló lẹ́rú àwọn olùdílẹ̀ nínú ẹrú yẹn kò ní láti fi ẹrú yẹn kọ̀mpútì so ẹrú yẹn wọ́n ti bí two million ní ìsìláṣí ìdúwẹ̀ ó di òun wá náà òun free ẹrú yẹn ní ọwọ́ tòun tó wà ń bẹ̀ tọ́kọ̀rọ̀ yẹn lórí ni pé yòókù àwọn dúkìá àwọn yòókù yẹ kó sanwó kún wọn àwọn ẹni àwọn sìkúrò fún àwọn tó tẹ̀lú àwọn ará o ní wọ́n gbà tó kan nú wọ́n ti gbà kó wọn fẹ́ yọ kúrò pẹ̀lú yìí wọ́n ti tú láàsì káwọn náà bá kúrò pẹ̀lú yìí wọ́n rírú lébèsè wọ́n yàrá mẹ́fà mẹ́ wọ́n yàrá méjì àwọn yòókù tó ní yàrá méjì méjì àpáta àtẹ́dúkọ́ láwọn tàkà wọn wọ́n ní right olùmọ́tàkì wọn àmọ́rọ̀ ẹ̀rú orí bẹ́ẹ̀ kí lọ́ france kí sẹ̀ríà òfin ọmọ ọmọ nǹkan lẹ́rú sẹ̀ríà tí láwọn yẹn sì kú lẹ́rú ó di rà tó jẹ́ ó di gbóòlè kí àwọn yòókù yẹn fọ́n ta irú yẹn ó di kí má gbóòlè ń gbé pé ọlọ́ fẹ́ ra ni láti gbó tún lè sọ fún ara o sẹ̀ríà fẹ́ nù ń jẹ fákòrò àkàbà àwọn ìkà àmì fìyàwó mi yìí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìsìlámù tó ń pa aláàjù káàkiri ayọ̀kọ̀ kúrò lẹ́rù ni ó di èwà lónìí ọwọ́ ayọ̀kọ̀ kúrò lẹ́rù kọ̀ wá ní owó ńkọ́ kò lówó láti ra owó àwọn yòókù ó ti yọ ọkọ̀ kúrò lẹ́rù yẹn ó di èwà kúlọ̀ wà ń kàn lákùnmáàlù kádàrà símọ̀nìhí يقام قيمة العدل ويوتى شركاؤه حسابهم lọ́kàdà sílẹ̀ mọ́tìk wọ́n wo yẹ kí àwọn owó àwọn yóò pa wọ́ọ̀f wọ́n àsanwó fún wọn then ẹ̀rú yẹn wà free ẹ̀rú yẹn kókòlòkò ẹ̀rú ni lónìí kọ̀ wá ní owó láti fi owó ti ẹ̀nìkan lé lọ́dún ní ó sì yọ kò lágbára kí túláàsì ni ó yọ ọkọ̀ sanwó ìkó rẹ̀ kí túláàsì ni ó dáa jù kó fi ni níbẹ̀ yẹn kí ni wàá fi ni. حديث كده انت الآيات 2504 حدثنا أبو نعمان حدثنا جرير ابن حازم عن قتال عن نادر ابن أنس عن بشير ابن نعيس أبي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سلسل بايك من عاتق ṣíkà ńdáhù fi abdin ìpá yọ ìpá fírí ẹrú ní ọwọ́ ìpín tí nínú lára ẹrú yẹn ó di ìpín tí a tẹ́kà kúrùlà yọ gbogbo àwọn yíkúlẹ̀ yọ́ gbogbo ẹrú kùnrin in kana la malolo tó lóòrùn ẹwọ́ ẹwọ́ ẹ̀mí aṣọ ní ọwọ́ ti 2 million lápẹ́jù ẹ̀ ọwọ́ ayọ̀ tí ẹ̀ million forty million yòókù ni wọ́n ti gbìn yóò sọ fáwọn yòókù rẹ̀ ni nǹkan lọ in ṣèké àti balówó lọ wà ilà tí ọba lówó sí àtàná gbáyìrá mashkókó alẹ́ wọn àwọ báwo lẹ́rú yẹn fi sáàbà àwọn yòókù yìí wọ́n fi nọ káàtì wọn àbọ̀ ọdún kò yìí yọrù yẹ ọ̀sì wẹ̀lẹ̀ fún méjì ọ̀sì wẹ̀lẹ̀ fún méjì ó di ẹ̀mọ́ wò tiara ní o ó lọ fẹ́ fẹ́ firi mu láti àti ìhọ́lẹ̀ mà fún ti sẹ́mu lọ́mọ fi ṣe ara o ó di níwọ̀n bá na máa ṣe láti ṣe ẹ̀mí ọmọ àti ìgbàlá ṣé kò ní àpá àti wọ́n bu yẹ kàtí ọ ọ̀sán ó lè o ọ eléyìí ni mo máa ń wa bá lọ bí ìyàwó pé àwọn mẹ́ta kan ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní òun mọ̀ràn án lọ́wọ́ ọlọ́run sọ di ọ̀rọ̀ yẹn lórí òun láti mọ̀ràn àwọn mẹ́ta yẹn lọ́wọ́ ẹni máa ń ṣe ẹ̀tọ́ lọ́run tó wọn lọ́wọ́ bá ní lọ́wọ́ àfi tó bá ṣe tó tọ́lọ̀ lókù tó ṣe tó bá ẹlẹ́ẹ̀kejì ẹrú tó wà lóko ẹrú tó bá bu yèké tó sàn ìdí wọn tó kú pé ẹni tó bá di gbèsè níbi gbèsè náà ni àwọn ẹrú òṣìṣẹ́ láyé dà wà ní àsìkò fún àìmọ́ fi gbèsè náà látàn fi máa fi ṣe kìyà àfẹ́ ó di wà ẹni tó di gbèsè alákòwà lóko ẹrú tó kú ọ̀gá rẹ̀ fúri rẹ̀ àti ọ̀gá ẹ̀kọ́ ló gbogbo ẹ̀ wọ́n á mi kú tó kú wá ń kú tó mi nà tọ́sán owó di wa tó aláàmì àti owó yẹ ọlọ́wọ́ bó sílẹ̀ fún owó di wa bẹ́ẹ̀ ni tó bá jẹ gbèsè náà tó aláàmì àti tó gbèsè ó di wa ó ti wà tó máa wọ́n náà pé bọ́ ẹgbẹ́ ní gbèsè gbèsè gbàgbé rẹ̀ tó bá gbàgbé rẹ̀ nǹkan tánà sí aláàmì àti aláwọ̀ ọlọ́wọ́ bó gbàgbé ó ti yẹ wa kájú gbèsè káláàmì àti tó gbèsè ló fi dáa jùlọ ó di yẹ ṣé òkàlọ́ jẹ gbèsè báńkì ilé rẹ̀ ẹ̀ ọjọ́ gbèsè báńkì ilé ọ̀rọ̀ ni láyé ìkọ́ àtúkù mọ́ bá sọ̀rọ̀ lókùn báńkì ìbèrè gbogbo ní à báńkì lélẹ̀ yìí báńkì lè bá bẹ̀rẹ̀ nìkan kò bẹ̀rẹ̀ nìkan bá sí ìpè kan ọ̀rọ̀ rẹ̀ wọ́n fún wọ́n ní wọ́n fún wọ́n ní wọ́n á kẹ́rù láti wọ́n ta ilé rẹ̀ ojúmọ̀ pé àtúntò fa ò ṣiṣẹ́ ọwọ́ ti ṣe ọ̀rọ̀ mo dáa fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà gbogbo láti bẹ̀rẹ̀ sí ọlọ́ọ̀bà sánú wọn látara kíámà náà باب الجل باب اشتراك في العدي والبدل وإذا اشترك الرجل والرجل في بدء عديه بعد من أهدى باب قدومي أو حدث أنا عدي على سياد نسي بي أنا لي أنا أنا أيوة، سياج نسي عدي يا بس عدي يا ولي مكة عدي رحمة الله wa ìsẹ̀ ìgbẹ́lẹ̀ kan paranku bí àwa méje àbí iléyà náà ìyà méje lè paranku wọ́n lè pa màálù bẹ́ẹ̀ náà ni ìyà méje lè pàdíyà wọ́n lè pa màálù wọ́n lè pa àrànkú mi lónìí ẹnìkan wà á rí èyàn méje lọ ẹ̀kọ́ sí àbí ọkùnrin wọ́n á rí ẹ̀mẹ́rin ọwọ́ á kó àwọn adú ẹran àwọn ti wá dú ẹran ní ẹran adúyà wọn tán ẹnìká wá dé wá ní gbọ́wàwà àti dúwọ̀ òbíọ̀bí ààbò ẹ̀ẹ́dáàmọ́ kó yàn mẹ́ta tó ti fúdú àti wọ́n fi ìpé ẹwọlé bá wọn ẹni òsínú àwọn tájọ dàdàdé ẹ̀kẹ́ tẹ́lẹ̀ o nígbà pé yàn méje ni yàn mẹ́rin lè yàn òun wá tẹ́yìn bá dàmọ́ ààbẹ̀ àmọ́ àti pa adúyà abúlé yá kí afúlé yá tẹ̀ zambu gba afúlé yá ló súnmọ́ àjò ó di wa àti kàlẹ́ yá tán àti kàlẹ́ yá tán pa màálù tó rẹ̀ tà ó ó di àkàlẹ́ kọ́lé kankan àwọn méje ló kálù kọ́ tán forty forty thousand àbí forty forty thousand àwọn méje right ó di two hundred and ten àti owó tó fi tún ṣe tó àti wá dá one point five bí eh, one hundred and fifty thousand ó kú fifty ìdíjì wá ní wọn ní àwọn náà fẹ́ gbẹ̀ láì ti ká àwọn ibi ìṣẹ̀lẹ̀ nínú ṣẹ̀ríà Islam ó di ẹ̀rùzáàrù sì wà ní ilẹ̀ ó di ẹwà wallahu ta'ala alam ìparí náà nù ó kù lórí àwọn tí ìgbà bá sí ìdáyà nínú ọjọ́ pípò ìdírọ̀lù ọrọ̀lù náà nù àyíkà kan alájì ẹ̀ẹ́ àpàdádá sí ìgbà àwọn kọ̀ọ̀lù bá dìkù ní ọ̀dá wọ́n ju méjì yẹn lọ ní ọ̀dá tí wọ́n bá fi kú méjì yẹn kò sábúrú mi ó lé ní méjì yẹn ní ọ̀dá wọ́n ti kọ́ wá dé ládàá wọn kò sì ní ó ní wà ní zakati fífi bò ẹjọ́ kúrò bí dáa jùlọ kọ́ àkàtì bẹ́ẹ̀ lọ kò sábúrú àmọ́ kọ́ wá mọ̀ tó oníkẹ́ nípa mọ̀kẹ́ ìfẹ́ máa fọ́ wọn ìlú kálukú náà ni ó wọ́n ti ẹ̀ ìwọ́n náà gbígbẹ̀ àkínú ọ̀dà òsì àgẹ́rẹ́ ìbámu. kò sọ oúnjẹ ìpa màlúù fún ààrẹ ó ti pápá láwọn ọmọ rẹ ó lè pápá lórí màlúù ìyàwó mi àwọn ọmọ mi kọ̀ọ̀kan àwọn méjì gbẹgbẹ̀kẹ́ bí màlúù àdídá àwọn ọmọ pé ojú tó lówó màlúù ọ̀wọ́lé àwọn ara ọ̀ olówó ọmọ pàtó lẹ́kọ̀ọ́ màlúù bọ̀ àbúrò àṣìláyè lẹ́ka ara ó yé máwọ́rìn ọba yìí jẹ́ pẹ̀lú ògùn ọmọ wa fún ọ̀tá ara <laughs> ìdí ojú tí lówó balẹ̀ ilé ọ̀rọ̀ yorùbá lẹ́yìn ilé ọ̀rọ̀ ìsìlámù ó dé ẹ bá lọ sí hajj ẹ̀rọ̀pọ̀ àwọn ìjọ orí màálù àwọn ìjọ bẹ̀màálù bí àwọn bàtù bẹ̀jú bá òsìlí sí ń dà wà láàmú ni ó sì ní dà wà láàmú láàfin di orí màálù ni àwọn ni wọn mọ̀gbádùn rẹ̀ àwọn ni wọn mọ̀gbádùn rẹ̀ àbí pé ahán ń gbọ́dún yàtọ̀ ẹjọ́ lọ sí gáàjì wọ́n ti lọ sí àmì ìlàpẹ̀ wá wá wá ẹwọ́ orí mẹ́lú ọ̀dà mi orí màálù ẹsẹ̀ màálù gbogbo fún màálù gbogbo ẹ̀dọ̀ gbogbo ẹ̀wọ́ tó gbogbo ìdà lórí àwọn agbọ́mọ́tò alága tó ti lọ́kàn pẹ̀lú kan tó kọ́ ọmọ nàìjíríà ọ̀pọ̀ gbogbo ẹ̀ dá ọlọ́run sànù wa náà nígbà lóṣìkò gbèsè àyè tiwa náà náà two hadith two thousand five hundred five حدثنا أبو نعمان حدثنا حميد بن زيد أخبرنا عبد الملك بن جريج أنا أتى عن جابر حديثي هنا بسلم تتطرم تطرم فوي هنا لوان فرنس أخبرنا أقول طبعا به إذا تلي 2506 عن طاوس يعني ابن عباس رضي الله عنهما وتاوس عمر عبد الله بن عباس رضي الله عنهما قال قبل النبي صلى الله عليه وسلم الصبح الرابعة من الهجة ملهين للحج الشيخ سلام ان عليه وسلم nígbà tí ó di àsùbá àjọ́ kẹrin inú oṣù ìjà ló dé sí maka wọ́n ti o di asuba ajo kerin inu osu ija lo de خذ ودي لبيك حجا حاج مثل عليه انه كو شي حاج لك افراد غير حاج لك انه كو شي تمتع كو مرات كو حاج انه كو شي كيران كو شي كومبين حاج امورا في حاج لك لبيك حجا لو شي بيه حرمي حاج لك تأتي عمرة وصلت حاجة قلت لبيك عمرة وفي هذه لك بعد طريق عزي بكفع أو عزي حرمي حاج لبيك حجا هذا بالكلام يوم لبيك عمرة وحجا كومباين لبيك عمرة وحجا قلت وحبي وادي في مكة لي ọkọkẹrin lọ zùlùfíjà yẹn ó kú márùn-ún tí wọ́n àwọn tí máa kó lé ní àdúgbò ìjọ ni yóò mi tẹ́rúwíà ní wọ́n lọ sí mìíràn bí ìjọba súnà mọ̀ nílọ wọ́n gbà ó di láyọ̀ kan lẹ́tọ̀ fún ṣe àn kó fi gẹ́gẹ́ kó ọlọ́mọ kadim náà wọ́n alná a umuratan nígbà tí wọ́n á dé lomaka àwa ṣe ń di múra wa àájì wa kíkiri múra ilé ìwé pé hajj wọnú umura wọnú hajj níní kẹfìlọ́n ìgbà ní ara tí kí ló fẹ́rẹ̀ sí kí ọ̀fẹ́lẹ̀ àti wá dé mọ́kà ọ̀nkà táìsí wà dé ìsinmúra na yẹ̀ sí múra ilẹ̀ máa fẹ́ sáwọn obìnrin púpọ̀ àwọn obìnrin ní máa fẹ́ sí púpọ̀ nítorí níkẹ́ ọ̀wọ̀n lápẹjú ìjọjọ́ kẹrin náà ni bí ó kó kú kàrún ọwá gbé aṣọ ara mi ọwá gbé àmúyẹ fún fẹsẹ̀ ọmúra labẹ́ka ọmúra tẹ̀m ìbìnrin yẹn sọ wọ́n ti kà bí ọjọ́ kàrún ọjọ́ kẹfà bá rìn kó sùn kò lè ṣe ọmúra mọ́ alálẹ̀ ni wọ́n lọ sí kíríà eh, fún àràfá eh, ó di wa kò yóò wá change ọmọdé alábà ní àti fi kàtà bí ibi yóò fara sí ní kàtà yóò wá change ẹ̀ sí ní hajj yóò wá change àníyàn rẹ̀ sí hajj the hajj ọmọdé ń gbé oṣù sí ní hajj yóò wá lọ́fà rafá rafá èyí lè lọ́kọ̀ lóǹkà oṣù àmọ́ ìlà báàlì ó ṣe iṣẹ́ ẹ̀tọ́ ẹ̀kọ́ sí lára yóò wá nínú ìgbàlẹ́ kàlẹ́ gbogbo yóò wá dúró ní àwọn ọjọ́ tí yóò fi náà ṣe méjì jẹ́ kí wọ́n fi lóṣù ti di ti mọ́ ló àpàdà wá sí ọwọ́ fún ìfàdà àti hajj ọkọ̀ àti hajj tí wọ́n bọ́ sí ọkọ̀ hajj lẹ́tàn tá a kọ̀ra sí masjid aisha ìjọba sí masjid ní arfa ti ní ìlú wọn kúbẹ̀ wọ́n kọ́ wọn fún àwọn kí mẹ́ta fi sayida aisha sayida aisha mo gbọ́n wọn bìnrin wọn lágbára sayida aisha radiyallahu anha ọlọ́ọ̀bá máa kẹ́rì yáyẹ سيدة عائشة رضي الله عنها ما في هالك بقى بيتكلم لبعدين كوسوي يبقى شيء مرة ما بدنا قلع سلي رضي عليك لا عرام ربوكو كله دي عائشة والحياة دي راو انقلكم قلع سلي كذون كبدي انقلكم قلع سلي كذو حاجة في أمورا ابن قلع سلي كذو أمورا عاجل كان ربنا عليه والإسلام يسمى كذو عبد الرحمن أما ياني أما يا سيد عيسى بن الذكر بكر أما ياني أجل وفيت العين يقول نزول مكة هذا في حرم مكة أجل في بديك في النحرم مكة قاد عليها أمره وصلوا على الجفتة وصلوا على الجانية أمره زي من عيسى عائشة في أمره eléyìí lọ fà á tó pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà pàápàá àwọn súfì mú ọ̀pọ̀ táwọn fẹ́ lè ṣe múra fún àwọn súfì sí múra ní hajj no àwọn àfà súnmọ́ ní ìlú yìí tó wáyé nínú tó wáyé kéèyàn sí múra ní Abdulrahman tó ṣe Aisha lọ yóò bá gbé árami múra àmọ́ Aisha nìkan tí ò kí ìsinmi múra ló gbé árami múra Abdulrahman tó ṣe lọ ó kùmà yẹ́ owó nke múra mọ́ ọjọ́ ẹgbẹ́ wà mùsàlámù àjọpọ̀ yẹ kí ẹ gbé múra ni abdulhamid ọba gbé ara mi ó bí wà wallahu ta'ala alam ọlọ́mọ tá a fọ̀rọ̀ ni ó ní ara o wọ́n a láti ẹni ọdún tó tún lè gbogbo lẹ́yìn àwẹ̀ láti tí ọba mọ̀ hmm. ní ó tún yíwa ọlọ́mọ sàfẹ́rẹ́ yọ. ìdíyìn náà náà bẹ́ẹ̀ni ara ọ̀ níyàn kọ́kọ́ wọn pé hajj àti múra wọnú ara wọn ó jà fún ẹgbẹ̀rún kẹyìn ó sì ṣe ọmọ ìsìlámù yìí ṣé ọmọ ìsìlámù náà rò fún báyà kọ̀ ẹ̀kọ́ wọnú ara báyìí ọmọ alẹ́ ìkẹ́ rẹ̀ ṣé ẹgbẹ̀rún eh, kẹyìn kòsìlè kí ìjọ múra sí àti múra àwọn ìhàn lè bá nùfíìn bá nùfíìn afá rẹ ní amíyàkọ́ ibẹ̀ ni ṣẹ́kù islam habib wàlá ṣẹ́kù ahabu ilé yẹn olùfẹ́ wà láfáwà ṣẹ́kù islam habib olùfẹ́ wà láfáwà wàlá ṣẹ́kù ahabu ilé yẹn a máa nífẹ̀ẹ́ òdodo àdúgbò ju afáwà lọ ọdún àti ìṣẹ́gbẹ̀rẹ̀ ògùn ti ṣe àlọ́ bí bẹ́ẹ̀ afáwà àwàdàkẹ́ ó bí yẹ wà ìṣẹ́ òun náà

wọ́n fẹ́ olóyìnbílẹ̀ olóyìnbílẹ̀ kò sí múra méjì pẹ̀lú ìrìnàjò kan náà àtìrìnàjò kan náà ti múra méjì ó fi wà ọlọ́mọ tá a fọ̀ ẹ̀ mo lọ sí háì lọ́dún kan mo wá ti ṣe tọ́tù mo ṣe hajj mo ṣe múra bẹ́ẹ̀ tó lọ sí àṣàlọ́ sára fà sí hajj mo ká Chicago rẹ̀ kíríkì tó lọ sí Medina kíríkì tó lọ sí Medina mo wá ìtú ọ̀dínà mo lọ sí ziyara ọ̀rẹ́dì mo ti ṣe múra so ń gbàtara dé zulẹ̀lẹ́sà gbogbo àwọn ìfọwọ́ àmì bọ́ọ̀sì pátá wọ́n ń ṣe ìṣkú wọn lò lè múra fún múra nǹkan ní ọkọ̀ yẹn ni wàá pè ní ṣe nígbà mo ṣe múra madina mu abdullawa fa suleiman tuwaijiri abdullawa rẹ̀ ní àwọn olùdókè nígbà tó kéde pé mo máa ń mà lọ bẹ fèrèsé múra mi ìrìn àjò ló gbé mi lọ ọdẹ nígbà tí gbígbé ẹgbẹ́ ẹ̀kọ́ pẹ̀lú àmì láàmú wọn ẹni nìkan bóyá tó àti àwọn obìnrin àwọn wà lókè obìnrin àti ọwọ́ ọ̀nà náà ni ọwọ́ ọ̀nà fèrèsé múra rẹ̀ tó bá wù lọ́wọ́ lè bí ti àbí ti àmọ́ kò sí bí ara mi dé ìdánilẹ́kọ̀ọ́ bọ́ọ̀ wa ó nìkan ló wá gbé yẹn lọ kí ni pé ọmọ mọ̀ lọ ìṣàbùrù mẹ́ ó di wà. Aisha Aisha kò sí ẹ ara ọmọ mọ̀ lọ nìmọ̀lá ìdíkì ìjọba fi lọ ju nítorí kó lè bá àti Aisha lọ bí wúra ló fi lọ ó di wà. ما قدمنا أمرنا جعلنا عمرة ما قادي على أمرنا على أمر في مرابي عن يحل إلى إلى نسائنا قريب على لا يسمعوا يا هو وكذلك ذلك النبي صلى الله عليه وسلم ويرى كان النبي صلى الله عليه وسلم فقام خطيبا فقال وبعد دباسي بلغني عن أقواما يقولون كذا وكذا wọ́n mọ نعم يعني سنة الرابع من ذو الهجة أدكتر إنه ذو الهجة عبدي معلمين بالحج عبدي عرمي في حج ولا يخلطهم ولا في الغميس فلما قدمنا عمرنا نقع سوادي جعل وقال فجعلنا أمرة وعصدي أمرة قديا وأن يحل أن تحل إلى إلى نسائنا كل بعضهم فرات اسمه يا هو فاشت في ذلك المقالة ولو يوقع كافر أو يوقع كافر أو يوقع كافر على عطاء قال جابر قال لقي يروح أحدنا إلى منا ذكرنا يكتو من من من يعني من يعني أو أو البيت كم نواري ولا يلا سيمنا ودي يكتو يقول يقول يسمع وين فقال جابر لك بكفيه ذلك الواري ذلك ذلك النبي صلى الله عليه وسلم وهي بعد عن النبي محمد صلى الله عليه وسلم فكان خاتبا فقال هو عندي كنت خطبة فمرايك بلغني أن أقوام يقولون كذا وكذا يرويكم يبيعوا ينصب باي باي باي والله لعنا أن أثر وعبقي لله منهم وأن لأن عبره وأتقى الله منهم والله من منداج وأتقى لله من منتاج ولا بعد ولا لو أن استقبلت عن أمري قال على أمري لصبرت ما أعذيت بعد كيف ما بعد نفسي عبيائي ولولا عني مائل عديا يكون عديات معلوف وقلومي لا حللت ابن ابعد كيف اول من ايتي كيني قام سراقة بن مالك سراقة بن مالك بن جعد جعد جوسم اول واحد قال يا رسول الله ما لنا او للعبد هي لنا او للعبد ترى يفتي وعني كلا للكلاني àbí láíláí ọmọ lọ bẹ́ẹ̀ fẹ̀kàálà bálẹ̀ àbàdà tó lára láíláí ọmọ lọ bẹ́ẹ̀ kí kí sẹ́yìn nìkan ni Allahu akbar kàrà wà dá Ali ibn Abi Talib radiyallahu anhu bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ ní Ali ibn Abi Talib kàrà ahaduhuma yaqul أدوار الله يقول صلى الله عليه لبيك بما أهل به رسول الله واني قالوا بقى أننا جيت بيرون صلى الله عليه هلا وقال آخر لبيك بحجك من الرسول صلى الله عليه وسلم الله بقى منها جب يحج تعليم صلى الله عليه وسلم أمر النبي صلى الله عليه وسلم أن يقيم على إهرامهما إهرامه يعني النبي أقول أنه حرام يكبت في جرامه ما بوله بقول أو في أبياء وفي مشاركة لأبياء تبي والله تعالى عالم It is 2,507 باب من عدل عشرة من الجنم بجزور في قسمه باب الضم أما ewúrẹ́ أبيض موع في سديد fi fi déédé nínú ràkúnmí محمد أخبرنا عن سفيان عن أبي عن أبيه عن أبايا ابن رفاعة عن جده رافع ابن خديج رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بجل ليس في نهاية في في تهامة كنا مع النبي صلى الله عليه وسلم بالحجة ذو الحليفة ولا أو خمس الآن من ذو الحليفة إما ديارة مني في اتهامة من الله لا بل الله مكة نوك اتهامة وعصمنا جدما وعبلا أباري الورق أبيعبو كثير عن كمي فجعل القوم أو يبانس كجو فأعلى بها وما فجاء رسول الله صلى الله عليه وسلم فأمر بها فأوقفيت مثل ما أمر لبحدي وبعدي وصق عليه عدل العشرة من الجرم بالجزور وعني إن موعة رانكمي عبد موعة لما تنبي رانكمي كان ثم إن بعيرا كتابي عن كل دنا وليس في قوم إلا خيلا يسيرا فرماه رجل فعبسه بسان فسيقى قد يتوري كذلك يوقو عراقوني كمان لين كما لو بعنوا نكوس لديه فقال رسول الله صلى الله عليه وسلم إن عاد البهائم كوس كوسوائيه عودية وعودية وعش في الديدي كدو عوان عن كتة وقوق النبو ما بلغكم منها فاصنعوا به كذا يقول ما نقول تهيلا وانوه تواريوه باي السيدة تسليه الكاجة كاجة قال جدي يا رسول الله أفاد نقول جدي وانقوي وانشلوبا إني إنا لنرجو أن نخاف أن نلقى عبده عن أبدا عن بير قوة تمقع لولولا دون قبائل وليس معنا مدة تعالى منك كتوقيع التسلواء حبس فقصده أتى للدواء واللوء كتعدي قال عاجل أو أريني ما أنحر الدم ذلك بكر فقد تجد في الدوشة كلهم وجه هذه سراري مصاب أمه وذكر اسم الله عليه الصلاة قلوا بلوية فقلوا يا جنة ليس عماه سن ولا ظفر بات تسيدوا أبيه كان كي بات تسيدوا أبيه كمين فأعرفه وأعرفهم عن ذلك أعرفكم عن ذلك مسلمين بينيه أما سن في العظم سواري في أبيئي عباد الدنيا فظفروا فمد آه، أبشي قلوا أقو حبشي أسديني على في دونك والله تعالى عالم جافر أيوة صلى الله عليه نبي الكريم وعلى آله وأصحابه أجمعين ليه فريد بابه باب الشركاء يا وذلك رأيه